مولانا شيخ حبيب الله دام الله حياته مدير المركز دام الله حياته مدير ni ẹ má takò àwọn àwọn ní felix of nola ló wà nínú kòtò kì í ṣàbúbákiri kó fàjà kó fẹ́ pè kó fẹ́ bú ìwọ jáde kó wá dìbọ́ǹkì ẹ̀ with knowledge ẹni tí ò bá ní hújà ni màá bu èébú kí wọ́n tó wà mí náà tiẹ̀ kọ́kọ́ mẹ́kọ̀ọ́ ẹlòmí ọ̀mọ̀ tán wọ́n ń pe arákùnrin kan ní Abubakar Siddiq. ṣàlá jẹ́lọ́tọ̀ lánàá. nú àwọn tí wọ́n jẹ́ companion of our noble prophet. jẹ́lọ́tọ̀ lánàá. ojú ànábì rí wàhálà tójú ànábì rí làwa fi ń dágbádá lónìí àmọ́ gbogbo ẹni tí ó fún mùdírù lè márkàsì lésì fi aza shari li mubarak wáyé tó lò pẹ̀lẹ́kọ́ analyse criticize and correct and do away from sort of insult torí pé èébú tí wọ́n ń bú yẹn èpè tó ń ṣẹ́ yẹn bóyá o sọ ni bóyá o kọ́ ni ó jẹ́ kó rántí pé inú àwẹ̀ mọ́ ló wà anabi náà ni tí wọ́n bá tọ ẹnu àwẹ̀ sọ pé àna sọ ìmù. àna sọ ìmù. ọ̀dà lóòótọ́ bàbá mudiru limarkasi tí wọ́n sọ̀rọ̀ yìí àwọn gan ti mọ̀ yìí pé rùdùdù máa wá. gbogbo ọ̀rọ̀ tí yóò bá sọ ọ̀rọ̀ yìí ti bá sọ wọ́n takò mí wọ́n sì ní kéèyàn kan má takò wọn. Abubakar Siddiq. jọlọ tọ́lá ni o. ìntì gbogbo wa ń kà tá a sì mọ̀ ní pé gbàtí wàhálà dé fún ànábì yìí ẹ sì yóò bá nẹ́bì dáadáa. sallallahu alayhi wa sallama. táwọn kèfèrí maka tí wọ́n ń lépa ẹ̀mí ànẹ́bì. sallallahu alayhi wa sallam. anabiwa muhammad. sallallahu alayhi wa sallama. nígbà tí wàhálà dé tí wàhálà pọ̀ àkọ́kọ́ lọ lè dì í mú ná kò sí ẹni tó lè sọ̀rọ̀ táwọn ayé ò lè takò àfànẹ́bí wa muhammed. kò sẹ́nìkan àfànẹ́bí wa muhammadu. ilà yukhadhu min qawlihi wa yutiraku. ilà yukhadhu min qawlihi wọ́n mú nú ọ̀rọ̀ rẹ̀. yukhadhu min qawlihi. wọ́n mú wáàsí rẹ̀. yukhadhu min qawlihi. wọ́n lò nínú kútùbà rẹ̀. wa yutiraku. ìmí ìwà òsì nílò wọn kò lẹ̀ fún un ìlànàbí yẹ sallallahu alayhi wa sallam. afanabi gan afanabi nìkan. lóòótọ́ yìí tá a ti ń gbọ́ ni pé abubakar àti anabiwa muhammad. sallallahu alayhi wa sallam. ló wà nù kòtò tá a mọ̀ sí gaaru thawri. níjọ́ táwọn kèfèrí dé táwọn bá nẹ́bì. sallallahu alayhi wa sallam. torutoru la nẹ́bì fi jáde anabi pé ali abi talib. Rọlọ́hún tó alẹ́ àlehù. Alẹ́ ọ̀gbọ́ orí bẹ́ẹ̀dì mi wá sùn síbẹ̀. Aṣọ tí mo fi ń sùn tí wọ́n ti mọ̀mọ̀ mí òun ni kò wọ̀ sùn. Ànábì fa ìwé ara ẹ̀. Ẹ̀kọ́ kan nìyẹn má jẹ́ kí wọ́n mọ bàtà kan mọ̀ ẹ́. Má jẹ́ kí wọ́n mọ fìlà kan mọ̀ ẹ́ má jẹ́ kí wọ́n mọ aṣọ kan mọ̀ ẹ́ má jẹ́ kí wọ́n mọ ọ̀nà kan mọ̀ ẹ́ pé ibi tí ó gbà náà nìyí má lè jẹ́ kí wọ́n mọ oúnjẹ kankan ṣoṣo mọ́ ẹ́ torí ní táyé bá mọ̀ mọ́ náà ni wọ́n fi mú ọ. Inshallah. anábì jáde lọ. sallallahu alayhi wa sallam. nígbà tí ń lọ ní kúkúrú ó fọyẹ́ pẹ̀lú àwọn tí wọ́n ń wá tán fẹ́ pa á ó fọyẹ́ pẹ̀lú wọn lórí ó wá saná kàlí pé wájà iná mi bẹ́ yìí nì. àìdí sádà. wà mí ní kálífì im. sádà. wọ́n àti ṣe iná. fáwọn láàyò bí ṣirú ìyẹn ni túmọ̀ àsùnfọ́fọ́n tẹ̀fọ́n. ọ̀jà àlìlá mi ń bẹ ní àìkí ìmùsádà. ànábì lọ nígbà tá ànábì lọ tán ẹnìkan wá jí wọn pé orun kàtá wo lẹ ń sùn. Hmm, ẹ wo rí yẹ̀pẹ̀ wọn ti kó sí yín lórí yìí. ẹni tẹ́ ẹ sì ń ṣọ́ọ̀tì lọ wọ́n ní kò lọ wọ́n yọjú wọ́n rí àlì lórí bẹ́ẹ̀dì àtàṣọ ànábì wọn ni ànábì wà nulẹ̀ aṣọ tí fi sùn ni wọ́n mọ̀ pé àlì ni nígbà tí lẹ mọ wọn wọlé wọn kan àlì pé ìwọ tiẹ̀ ló wà ń bẹ wọ́n lu àlì bí kúkú bí yíyè níbo la nẹ́bí wa ó ní la ilma bí lẹ́hù ìmọ̀ ibi tó wà. wọ́n lu wọ́n wọ́ ọ lọ sí kaaba wọ́n dé mọ́lẹ̀ pé tí àbá jẹ́ yóò jẹ́wọ́ àlì ló wọ̀ mọ́ ibi tá nẹ́bí wà. sallallahu alayhi wa sallam. ànẹ́bí lọ lè bá abubakar lé mi ò tí ì rẹni tí ó dàbú abubakar ní sàmánì ta wàyí sí ọ̀gá rẹ̀ pé kú tí ọba pa ọ̀gá mi kọ́ pa mí ta ló lè sọ bẹ́ẹ̀ ọ̀gá yẹn ni kẹ́ ẹ̀ sọ wájú ìbẹ́yìn lọ̀gá. ọmọ kéwú níjọ́ tí wàhálà bá dé agbárankunmọ̀lá ẹ̀yin ni kẹ́ bọ́ síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹ̀yin la máa ń tòsí ẹjẹ́ wà lẹ́yìn náà bí nǹkan bá ṣe yín àwó padà. aláàkúrò. anábì lọlẹ̀ bá abubakari pé bọ́ọ̀lù àti fẹ́ ṣe wàhálà ti dé kò sí ní tá a ṣe wọ́n sá ni ẹni tó bá rí i pé agbára tiẹ̀ ju tiẹ̀ lọ sá fún un ni mọ́dúró dè yìí má fi tìjú kárùn pé ká rí i pé mo sá wàá sá ni torí pé n tó wà lọ́wọ́ tiẹ̀ ò sí ní tiẹ̀ ọlọmọdé aládánwò ọmọ ọdún mẹ́wàá wọlé tọ̀ ó wà nà bọ́ sí ọ pé láìda wa ni ah ò tiẹ̀ ní respect. èjì <laughs> ló fẹ́ bẹ̀rù ni àbíbọn ọ dọ̀bálẹ̀ fún ni kọ́lọ́hún sì là ọ lọ́wọ́ rẹ̀. àwọn méjèèjì lọ eré yìí pọ̀ eré yìí pọ̀ wọ́n sá fáwọn kèfèrí wọ́n wá lọ sí orí àpáta tá a wí àpáta tó ṣòro gùn ó ti rẹ ànẹ́bì Abubakar ìpọn ànẹ́bì ni. wàmẹ́.

kọ́rọ̀ tó di ọ̀rọ̀ Felix Nola. wàlgàrù. wọ́n débẹ̀ anabi ó ti rẹ̀ ó fẹ́ Abubakar ní anabi ah dúró dáàni hadikul làálàfi ìmọ̀ yusuf anabi ṣe sùúrù jẹ́ wọlé náà bóyá nǹkan kan tó lè ṣèyàn níjà bá ò bá wà ń bẹ tó bá wà ń bẹ jẹ́ ó ṣe mí kó má ṣe wà nábì. wà má hàn àlìgàrú mi ń ka ìrìn wà mí ń kára mi. anabi ni khairu bẹ. min khayiri wa min karami. karami tí a fọ àǹsọ́ ń bẹ̀ yẹn abubakar siddiq ló ń sọ torí pé a máa tọrẹ púpọ̀. wà á kú ló fi rìnlẹ̀ kò fáre àníwá mi. àwọn kèfèrí wọ́n lé wọn débi ẹnu ọ̀nà kòtò àmọ́ wọ́n débẹ̀ wọ́n rí nǹkan kan wọ́n rí nǹkan kan nù kòtò. fàṣídìkù fìlìgà ìwà sí dìkù lámúyẹ̀rì máa. aṣídìkù fìlìgàrì. wá sí dìkù lámúyẹ̀rì máa. olùborí mi bá bìlẹ̀ mùbálẹ́gà lè kẹ́sìrì àti sídìkì nàbí wọ́n wá lo sídìkù fún òun gángan lóòótọ́. fàṣídìkù fìlìgàrì. ànábì ń bẹ́ nù kòtò. wá sí dìkù lámúyẹ̀rì máa. àbúbákiri náà wà ń bẹ̀ wọ́n yẹ wọ́n bò ọjọ́ mẹ́ta ni wọ́n lò nù kòtò ọdún tí mo kọ́kọ́ lọ mọ́kà tí èmi àti àfáà Mubarak jọ pàdé à ń kó mọ́kà à ń lọ Mẹ̀dínà níjọ yẹn ni mo wá mọ ànẹ́bì pé ṣébi tá ànẹ́bì ń rìn náà làwa tún gbé mọ́tò lọ ní mọ́tò tún lo wákàtí mẹ́fà yìí. ẹ yóò bá ànẹ́bì dáadáa. wàhùn yakuluna máa bìlígáàrì mi ní arími. wọ́n débẹ̀ wọ́n débi kòtò yìí àwọn kèfèrí sọ pé kò sẹ́nì kankan nu kòtò ọlọ́run lè ṣe fún ẹ ńgbà míì tọ́ta ò mọ̀ wá ọ tó sì dún wájú wọn tí wọn ò ní rí ọ. wà ó mi àkùrù nà máa bí lígàrí mi ní àrímí yẹn wà ó mi àkùrù nà máa bí lígàrí mi ní àrímí yẹn. zanoli amama. nígbà tí Abubakar ń gbóhùn ẹsẹ̀ ó ń sọ fún Ànábì pé ó dà pàwọn ará bíi ti súnmọ́ tòsí ànábì ní uskut dákẹ́ ìsìnáni Allahu salisuhuma. àwọn ní fábálẹ̀ àwa méjìlá wà ń yàn yín lóòótọ́ àmọ́ Ọlọ́run sì kẹta wa. Ọlọ́run wá pẹ̀lú àṣẹ Ọlọ́run wọn àmọ́ bígi ti dé ojú kòtò bálàntakùn ti débẹ̀ bí ẹyẹ ti débẹ̀ wọ́n wá ní tó bá jásí pé èèyàn wà ń bẹ̀ ni aláǹtakùn ò ní ta okùn díbẹ̀. zọnúlẹ̀ ọmọ ẹ̀mọ́ àzọ̀nù ẹnu kòtò yìí ni ẹyẹ ò ní máa ṣeré nu rẹ̀. zọ́nulẹ̀ àmàmà zọ́nulẹ̀ àǹkàbù tààlà kàìrìlìbárí àti làwọn tánṣùjì wà lámúta omi. ọ̀dà ọ̀dà ọ̀dà wájú àlọ́ sínú sọ́ọ̀tù tauba. torí àsìkò àyà tí bàbá amúdíwòlì mọ́ríkàsì ń túbọ̀ wáyìí báwo ni gbogbo wa ti mọ̀ ẹ́ sí báwo ni àwọn àfọ́ńtẹ̀fù sírì báwo ni wọ́n ti tú báwo ni wọ́n ti yanjú ẹ̀ nínú sọ́ọ̀tù táwùbà ìlà tẹ́ǹsùrù fakọ́dínà sọ̀rọ̀ wùláhùn ìdí àgàdà wùlẹ̀dì iná káfàrú sàníyà sínẹ́yìn ní ìzìhùmá fìlígàárì. bíbẹ̀ yẹn mú báwọn kan bá ní àwọn padà lẹ́yìn rẹ̀ ojú ó tì ọ́ bọ́lá wo bá ti padà àwọn lójú ó tì ilà tanzuru. táwọn kan bá ní àwọn yọwọ́ lọ́rọ̀ rẹ kójú lè tì ọ́ tí wò ó bá ti fi ọlọ́run balẹ̀ ojú òní tì ọ́. ilà tanzuru. bẹ́ẹ̀ balẹ̀ ní kó ànábì lọ́wọ́. fakọ́dínà sọ àwùlọ́wù. ọlọ́run bá ti kun lọ́wọ́ rẹ dì. ìsìn àkàràjà wúlẹ̀dì ìrẹ̀kọ́fẹ́rù sàníyàsí lẹ́yìn ìdíwùmọ̀ fìlìjà. ìsìn àkàràjà wúlẹ̀dì ìrẹ̀kọ́fẹ́rù sàníyàsí lẹ́yìn. izi fìlìgáàrì. èyí tá a ka tá si n tá n'ipe ni pé Abubakar ati Anabi ló wà ń bẹ̀. torí ìgbà tí wọ́n rà Anabi wọ́n wá lọ́lé Abubakar wọ́n dé Abubakar won kànlẹ̀kùn gbagbagba ọmọ Abubakar jáde sí wọn Asma ubinta Abi Bakri àyìnà abuka olówó mọbi tí bàbá òun wà Abuja lè gbé ìgbà tí kan fún ẹ̀ǹgẹ̀ tí ẹ sì jábọ́lẹ̀ àwọn yẹn jìyà torí Anabi ọ̀dà ibi tí wọ́n ń lọ ni pé kí ló ṣàwọ̀ àfà tá máa ń display what is called ignorance. Allah. mo lè sọ̀rọ̀ kó fẹ́ ta kò mí jẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ látara rọ́dù rẹ ni. ọ̀rọ̀ tí bàbá Mùdíwòlì Markaz sọ yìí ó dá mi lójú pé wọ́n kà ń bì kan àwọn kọ́là kọ́kọ́ ẹni tí wọ́n kọ́kọ́ wí ẹ ṣe jẹ́ káwọn kọ́ mọ wádìí pé man uwa Felix Nola. má àwálé yìí mọ. ok àgbọ̀ rí kápẹ́ ní tuntun àwọn tí wàá dákọ̀ rẹ̀ ẹ jẹ́ akọ́kọ́ wádìí tó bá wádìí wàá gbá research wàá jáde.